ni mo wo sàkún ẹ̀bùn pínpín lọ́jọ́ ayẹyẹ presentation of gift nígbà tá a bá ń ṣe èyíkéyìí ayẹyẹ tá a bá ń ṣe ẹ máa ṣàkíyèsí tá a bá lórí ọ̀fẹ́ àti ṣe ọjọ́ òbí láyé tó bá dé ìkórìtà kan àwọn MC tàbí kí n kó sọ pé àwa MC tí ẹ máa ń lórí ọ̀fẹ́ àti anchor program a máa ń sọ pé ní báyìí presentation of gift fífún celebrant lẹ́bùn òun náà ló kàn báyìí a máa gbẹ̀bùn níbi ìgbéyàwó a máa fún àwọn lọ́jọ́ bí a máa fún wọn ní gift lọ́jọ́ ayẹyẹ wọn bí èèyàn bá tún ṣèkómọ ẹlòmíì tún máa rẹrù ọmọ wọn ra ọmọdé wọn ra aṣọ ọmọdé ẹlòmíì á ra baby bath wọn ra oríṣiríṣi ẹ̀bùn nínú ayẹyẹ ẹ̀bùn lọ́jọ́ ayẹyẹ ipa wo lẹ̀bùn kó nínú ayé gbogbo ènìyàn tí ó ń ṣayẹyẹ láyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tí ẹlòmíì gbà òun náà ló júwe ogun fún ẹlòmíì èmi wá gbà ládùúrà lórí ètò tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀bùn kẹ́bùn èyí tí àwọn ẹni bí òkùnkùn lè ní lọ́kàn láti wá fún wa lọ́jọ́ ayẹyẹ tá a dá sọ́nà láti bayọ̀ wa jẹ́ lágbára ọlọ́run irú ẹ̀bùn bẹ́ẹ̀ àtẹlẹ́bùn àti ẹ̀bùn àrá ọlọ́run iná ajónirun yóò jó gbogbo wọn run ẹ ṣàmì ẹgbẹ́tọ̀ àdúrà mi ẹ̀bùn ti ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìdílé ìgbéyàwó lóríṣiríṣi ẹ̀bùn tá à ń gbà níbẹ̀ láyé òde òsín ẹ ṣàkíyèsí wípé bí wọ́n bá ti fún wọn lẹ́bùn tán lẹ́yìn ìgbéyàwó àwọn olóyè kan wà nínú ìdílé wọ́n máa sọ wípé ẹ jẹ́ kí àwọn ìránṣẹ́ ọlọ́run kí wọ́n bless ẹ̀bùn yìí àwọn míì àmọ́ da aláṣà yìí pé ẹ jẹ́ kí wọ́n kó ẹ̀bùn yìí lọ sí ilé ọlọ́run kó lọ lo bí ọjọ́ méje èmi à ń lo twenty one days níbẹ̀ èmi à ń lo forty days níbẹ̀ torí bíbélì sọ wípé bí burú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n ẹ máa ra ìgbà padà ìkà wà nínú èèyàn èèyàn ń bẹ nù kà ejò ń bẹ láàrin àwọn èèyàn ẹranko ń bẹ láàrin àwọn èèyàn bínú tiẹ̀ ṣe mọ́ bínú tiẹ̀ ṣe rí ló ṣe ṣe ayẹyẹ òun ló ṣe fi lẹ́pọ̀ títò fọ̀nà rókà abínú ẹni tí wọn ò ní gbẹ́jọ́ rẹ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ka wọn mọ̀ wá gbọ́ tẹnu rẹ̀ ipe ń bolo ti rówó rẹ̀ gbogbo tán mọ̀ láyé òun náà ni pé òun ṣe ìgbéraga torí pọ́lọ́run ti délẹ̀ fún ìwọ kí náà àwọn anílọ́kàn náà ni pé ẹ jẹ́ ká fẹ́ ẹ̀bùn ẹ jẹ́ ká fi kógun wọnú ayé ẹ̀ mo ti rí ìgbéyàwó tí wọ́n sọ létí mi rí mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ létí mi níbẹ̀ mo ti di ọ̀rọ̀ náà mú látọdún náà lọ́hùn ọ̀ràn tí mo sì ń sọ yìí a ti máa lọ bí nǹkan bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí tó sì ń jànà rẹ̀ nínú ọpọlọ mi kí wàá ní tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbéyàwó yìí wọ́n ṣe ohun gbogbo ohun gbogbo yẹ wọ́n òjò bọ́jọ́ náà jẹ́ olórin ò disappoint àwọn mc tó kánjú owó náà ṣiṣẹ́ àwọn èèyàn wá látà abroad láti ìlú káàkiri wọ́n náwó fún wọn ìyá jẹ́ mọ̀ yìí pé ládùúgbò gbogbo ẹ̀bùn tí wọ́n fún ọkọ àtìyàwó lọ́jọ́ ìgbéyàwó wọn yìí aago aago <laughs> ni wọ́n parí iṣẹ́ sí lára àwọn ọkọ àtìyàwó ṣègbéyàwó tán wọ́n gbẹ̀bùn inú wọn dùn lọ́lé wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn láì wọ̀nyí pé eléṣù aláyànlé ti wà nínú ìrìn àjò wọn fún odidi twenty years lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó tán ìyàwó kò gbọ́ pa kò bímọ yóò lóyún ṣùgbọ́n tó bá ti di oṣù mẹ́ta tí ojú ìyàwó àfi tí obìnrin yẹn ò bá ní rí aago yẹn nínú ilé ẹ wá sọ fún mi bó o lèèyàn ṣe fura bó o lèèyàn ṣe fẹ́ mọ̀ wípé inú aago òun ni wọ́n pa aago tá a sì ń sọ aago tó rẹwà ni gbogbo ìgbà tó yún yìí bá ti wo oṣù mẹ́ta tó bá ti gbójú sókè bó ṣàárọ̀ ni bó ṣọ̀sán ni bó ṣalẹ́ ni ẹ wá jọ nítorí ọlọ́run aago láyé bó ṣe ṣe pàtàkì tó ta dá tí ò ní fẹ́ wo aago fún ọjọ́ kan gbogbo ìgbà tó bá wo aago nínú oṣù mẹ́ta yìí kóṣù mẹ́ta tó parí bóyá bẹ̀rẹ̀ oṣù mẹ́ta ni àbóyá àárín oṣù mẹ́ta oyún á wálẹ̀ oyún á wálẹ̀ oyún á bàjẹ́ lára kó tó di pé ọlọ́run bá wọn ṣe lẹ́yìn ogún ọdún after twenty years kí wọ́n tó pàdé ìránṣẹ́ ọlọ́run alààyè kó kẹ̀mí ọlọ́run tó fi àṣírí kọ̀kọ̀ hàn mo gbà aládùúrà fún gbogbo ojú tó ń wò mí pátápátá gbogbo etí tó ń gbọ́ mi lọ́ọ̀dẹ̀ yìí lónìí níléeṣẹ́ yìí ní gbogbo bíkíbi tẹ́ ti ń wo Orísun tẹlifíṣàn lọ́wọ́lọ́wọ́ gbogbo ogun tó ń bá yín sùn tó ń bá yín jí ìṣòro tó sọra ẹ̀ di òjìji ayé yín gbogbo ibi tẹ́ ẹ bá wọ̀ tó ń bá yín wọ̀ nítorí àṣẹ tó ṣílẹ̀kùn ọjọ́ tòní nítorí orí ọ̀fẹ́ tí ẹ fi ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ irú ogun bẹ́ẹ̀ lónìí Ọlọ́run apaná ogun náà nínú ayé yín apaná ogun náà nínú ayé mi apaná ogun náà níléeṣẹ́ Orísun tẹlifíṣàn yìí ogun àtẹ̀yìnjà kò ní ja gbogbo wa ẹ jẹ́ àkíyèsára lórí ẹ̀bùn gbogbo tá à ń gbà